وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أم tí a أم yẹ̀wò lálẹ́ yìí òun ni ìrun ìjáyà báwo lọ́lọ́wọ́ bá ṣe ní kí mùsùlùmí ó kírun fóun tá a bá wà nínú àìbalẹ̀ ọkàn èyí táwa ń sọ pé ọkàn ò balẹ̀ ní ìjẹ́ ká máa kírun ọlọ́run ò ká fún àìbalẹ̀ ọkàn ó pọ̀ nínú mùsùlùmí tó ń lọ tó ń bọ̀ ọlọ́run ò dáyà já ó ń di lọ síbi iṣẹ́ ó ń darí wá báwọn fámìlì ẹ̀ ṣùgbọ́n kì í ṣe kírun kírun tẹ́ bá ní kí ló dé alọ́kùnrin ò tí ì balẹ̀ kì í ṣe àwíjàre lọ́dọ̀ ọlọ́run wípé àti ìlówó bọ́lọ́run bá sọ pẹ́lú ní òní lówó tó fi máa jáde láyé kò ní kó má bi léèrè pé kí ló ṣe tí ò fóun so ojúlówó àìbalẹ̀ ọkàn òun ni kéèyàn wà nínú ìfòyà pé ọ̀tá ń lépa èèyàn ọ̀tá fẹ́ gba ẹ̀mí èèyàn ó ṣe máa ń ṣẹlẹ̀ lójú ogun ṣébi tógun bá ti ń jà ṣọ́lọ́run ní òun yọ̀ǹda ìran fún mùsùlùmí pé kí wọ́n má kírun rárá ọ̀ràn tíyàn ti máa ṣẹlẹ̀ eh, ó yọ̀ǹda pé bí wọ́n ṣe máa kí ló máa yàtọ̀ sí bí wọ́n ṣe ń kírun tẹ́lẹ̀ nígbà tọ́kàn balẹ̀ sí ṣùgbọ́n a ní gbé ọ̀ràn yàn ká gbé fò káwa aláwùjáre lọ́dọ̀ ọlọ́run ọba ọlọ́run ò gbà bẹ́ẹ̀ fún wa so ìyẹn a máa júwe fún wa pé eh, ohun tí ọlọ́run ọba fẹ́ gbà nínú ìrun òun nìkan ló mọ̀ o tó fi jẹ́ pé nípò kí wọ́n fẹ́ gbẹ̀mí wa gan <clears throat> ó la gbọ́dọ̀ kí téèyàn bá wà ní dùbúlẹ̀ àìsàn kò sí báìsàn òun ṣe lè wọra tó tọ́lọ́run wá yọ̀ǹda pé torí para ò ní kéèyàn má kéèyàn kò ní kí ní dúró tí ò bá rọrùn láti dúró ájókòó kí tí ò bá ṣe kí ní jòkóó kó dùbúlẹ̀ kí <clears throat> kódà téèyàn bá wà nípò pé <clears throat> kò lè gbọ́wọ́ kò lè gbẹ́sẹ̀ ṣó conscious ṣé làákà ìyẹ ò tí ì yẹ ó mọ nǹkan tó ń ṣẹlẹ̀ á kírun fọlọ́run ọba èyí tó ti ẹ̀ wọ́ọ̀sì kọ́lọ̀ má fi kàn wá tí wọ́n ní èèyàn wà ń dùbò láìsàn bítọ̀ ṣe ń jáde lázàkàrí ìgbọ́ ń jáde nídìí ẹ̀ ṣé á kírun fọlọ́run bẹ́ẹ̀ rí tí ò bá lè yí ẹ̀gbẹ́ kan jẹ́ pé ẹ̀yìn tó fi kàkàkà báyìí náà làwọn doctors ní kó máa manage ẹ́ ní condition yẹn á kírun fọlọ́run kò ń ṣe dandan ní pé jáde lọ ṣàlùwàlá kò dẹ̀ ń ṣe dandan ni kí ó gbọ́dọ̀ jókòó kúnà rú ọ̀pẹ́ ẹ̀yìn nípò tó wà yẹn náà á fi ẹ̀mí á fi kírun kọ̀ọ̀kan sásìkò inú ẹ bá tó torí pé ọlọ́run ọba ní kọ́kọ́rọ́ àlùjánnà irun ni ẹni tọ́lọ́run ọba ti fi run tí ọba ti fi rọ̀ lọ́rùn á kó máa banú jẹ́ so àwa tọ́lọ́run wa ti fi rọ̀ lọ́rùn tá a tún á mọ pàtàkì ká máa wá kí níjọ̀mọ́ ẹ̀yin ọmọ yìí àròyé àròyé ṣé kí n pín yín kí n kan lọ jókòó sí ibi bẹ́ǹtì lọ́hùn yẹn kí kan máa bọ̀ lẹ́gbẹ̀ẹ́ mi bíbà yìí ẹ máa gbọ́ lẹ́kṣọ̀ náà so <clears throat> báwo wá ni wọ́n ṣe fẹ́ ká kí òun náà ni a fẹ́ ṣàlàyé yìí àkọ́kọ́ náà ká tó lọ sí ibi ṣe máa kí wọ́n ní ṣéun khawf sọ̀látùl khawf náà wá ń pè é bá ṣe sọ ìrun ta fi máa ń wá ìtọ́sọ́nà ọlọ́run ta bá fẹ́ ṣe nǹkan bá ṣe mọ̀ sí sọ̀látù istikhara ìrun ìjáyà a máa ń kẹ̀yàn ní sọ̀látù khawf wọ́n ní ááyà kan nínú súrọ́tù nìta sọ́lọ́ntì ní wa idha kunta fihim fa aqamta طائفة منهم معك وليأخذوا أسلحتهم آية yìí lọ́lọ́run fi ṣe ní ẹ̀sọ́ fún wa pé ìrun khawfu kákì lójú ogun ní bóun ṣe ní káṣáájú ẹ̀dá ó kí hàn wá so áyà yìí ohun tó sọ ní ṣókí náà ni pé tó o bá wà pẹ̀lú wọn ìwọ Muhammad sallallahu alayhi wa sallam tó o wá fẹ́ darí wọn kírun tí wọ́n sí méjì jẹ́ káwọn kan ó bẹ́ẹ̀ kírun káwọn kan kí wọ́n máa ṣọ́ ẹ̀yìn dè wọ́n táwọn yẹn bá kírun tán káwọn tó sẹ́yìn dè wọ́n yẹn wọ́n wá gbapò so à ń bọ̀ wá rí àlàyé lórí ẹ̀ bí àyà Kùránì ṣe wá sọ yìí ṣe rántí pé a ti ṣàlàyé fún wa pé àyà máa ń sọ nǹkan gbà míì tọ́lọ́wọ́n adẹ́ ṣe kí ni a abrogate àyà yẹn a ṣe nẹ́tìfù àyà yẹn a wọ́gi lé ìtumọ̀ àyà yẹn tá a máa wá sọ pé ó wà lákọọ́lẹ̀ ṣùgbọ́n àyà míì ti sọ̀kalẹ̀ tí ò jẹ́ kí ó ṣe é lò mọ́ ṣẹ́rántí àṣàlàyé débẹ̀ a rí nínú Qur'an tó sọ pé ká má lo àyà yìí mọ́ bẹ́ẹ̀ náà la rí nínú ìṣe ànábì sallallahu alaihi wasallam tó wá sọ yí pé ọlọ́run ti change òfin yẹn àyà kan wà ó dàbí pé mo ti fi fún wa ní àpèjúwe rí nípa pé tóbìnrin bá ṣe ṣìnà wọláàtì àti nàìjíríà fúnṣẹtẹ mi nìṣẹ ọlọ́run ní fàṣẹṣìlú àlẹyìn àrùbá àtẹnìkùn àwọn obìnrin tó bá ṣe ṣìnà nù yín tẹ́ ẹ bá rí ẹlẹ́rìí mẹ́rin jẹ́rìí sí pé bẹ́ẹ̀ ni àwọn rí wọn báyìí kétékété ó ní fahbisuhunna fil buyuti hatta yatawaffahunna al-maut ó ní ẹ dè wọn mọ́lé ẹ má jẹ́ kí wọ́n jáde lọ síta títí kíkọ́ àti gbẹ̀mí wọn ááyà yẹn àti wá rí nǹkan míì tí ò jẹ́ kí ááyà yẹn ṣe é lò mọ́ ọlọ́run sọ yẹn kalẹ̀ ṣáájú kó tó wá sọ ááyà míì kalẹ̀ tó ti sọ pé obìnrin tó bá ti lọ́kọ nílé tó ṣe ṣìnà káṣe kí ni ká sọ ló kò pa ṣùgbọ́n ááyà tí à ń sọ yìí èyí tó ṣáájú yẹn ṣọ́tí wá há kúrò ní Qur'an rárá mùsùlùmí kì í fọwọ́ kan Qur'an láti máa yí padà kì í ṣe tíra táwọn kan máa ń rí báyìí ó lè wà fún tíra àwọn míì ṣùgbọ́n tíra tọ́lọ́wọ́n bá sọ̀kalẹ̀ fáwa kò fún wa níyọ̀ǹda ká tọwọ́ bọ̀ ọ́ so bó ṣe sọ kalẹ̀ fún ànábì ńjọ́ kínní bẹ́ẹ̀ náà ló wà dèní ṣùgbọ́n yìí tó fi yẹn bá ti yí padà a máa ń mọ̀ láti inú súnà aṣáájú ẹ̀dá pé òkè áyà báyìí a sì ń ké o òfin inú ẹ̀ ànábì ti sọ pé ká má lò mọ́ irú ẹ̀ ni ẹ dé wọn mọ́lé ẹ tilẹ̀kùn mọ́ wọn títí tí á fi kú tí wọ́n bá ṣe ṣìnà kọ̀ọ̀ràn kíyẹn wáyé ó ní ká sọ wọ́n ló kópa ni mo rò clear so aya khawf aya salatul khawf àwọn àfáà ní àwọn ò rí nǹkan kan tó wọ́gi so à ń ké àádẹ́ máa lò ó bá nàbí sallallahu alaihi wasallam náà ṣe lójú ogun bá ṣe rí àwọn sàhábà jankan-jankan táwọn náà lò ó Sayyidina Ali ó lò ó níbi ogun kan tó wọ́n pè ní eh, Siffin abu musa al-ash'ari ó lò ó nígbà tó lọ sílẹ̀ iran tóun náà lọ ja jihad ní iran ní eh, asbahan eh, hudhaifa bin yaman ó lò ó nígbà tó lọ sí tuburistan so a rí i pé anabi lò ó àwọn sọ̀hábẹ́ lò so ohun tí ọkàn balẹ̀ sí ni wípé títí dijọ́ àjíǹde ááyà yẹn o inna lillahi wa inna ilayhi raji'un kí ni ìtúnkù. bá ṣe ń sọ̀rọ̀ a ní ibi tí ìrùn yìí dájú dé ànábì kí àwọn ọ̀sábẹ̀ kí ṣùgbọ́n gẹ́gẹ́ bí ohun tá a máa ń gbọ́ láti ìgbàdégbà a máa ń rí àwọn àpá kọ̀ọ̀kan nígbà míì tí wọ́n á yapa sí lílo àwọn òfin kan tó jẹ́ pé wọ́n kì í ṣàtọ̀ òmìnira wọn kì í ṣe nítọ̀kùsọ àwọn akàn ní àwọn àgbọ́yé kan tó yàtọ̀ síta àwọn apá yòókù torí náà àwọn síra títí tí wọ́n bá ń sọ̀rọ̀ ìdájọ́ ẹ̀sìn tí wọ́n bá kọ́ dédé kan wọ́n á ní ẹnu àwọn apá àpò àti lágbájá ẹnu àwọn apá àpò àti tàmùdò tàmùdò tó ń sọ lábẹ́ tó ń sọ yẹn torí pé kò yẹ kí wọ́n má sọ ni opinion apá àpò yẹn ó lè má dà nǹkan kan rú nínú nǹkan tí à ń ṣe àlàyé nígbà táwọn ẹbí ti lò ó táwọn sọ bábà lò ó tó lábẹ́lé ìtàkùn yìí ẹ̀ wọ́n ní ọmọ kí wo Abu Hanifa kankan pè ní Abu Yusuf òun kan làwọn rí nínú àwọn àbá tó sọ yìí pé sọ̀rọ̀tò sọ́ọ̀kù kọ́ ìṣẹ̀kọ́ fún wa wípé aṣáájú ẹ̀dá lọ́lọ́run ọba yóò ń dá pé kó lò ó àwọn afáyí kò wá dà lóhùn wípé gbogbo ibi tí ànábì sọ́lọ̀ bá wà sọ́lọ̀ sọ́lọ̀ bá ti ń bá sọ̀rọ̀ pé ìwà ànábì ṣe báyìí wọ́n ní sílẹ̀ ni pé gbogbo sọ́lọ̀ bá ti sọ fún pé kó ṣe òun nìkan kọ́ ló ń pa aláṣẹ pé kó ṣe gbogbo àwa yòókù náà torí pé ó ní ká ṣe kí ni káwo ànábì kan ṣe wọ́n ní ìtúbájẹ́ pé ànábì nìkan ni àárí ẹ̀rí mìíràn tí a fi yé wa pé ìgbà tó pa aláṣẹ yẹn ẹ̀yin ẹ̀ má fi léyìn wò kọ́ṣe àìjẹ́ bẹ́ẹ̀ aṣọ tó má ti pa nẹ́bì wọ́n ti pa àwa náà eléyìí ni a máa jálà yìí fáwọn tó lè sọ yìí pé ìgbà tó lóun fẹ́ sọ̀rọ̀ jùlọ bábà nílò yá ayọ̀ nẹ́bì ló sọ pé ìwà nẹ́bì sọ fáwọn ìyàwó ẹ̀ àtàwọn ọmọ ẹ̀ pé tí wọ́n bá ti ń jáde nínú ilé wọ́n máa gbé jùlọ bábà lórí aṣọ wọn kì pé ànábì nìkan lọ́lọ́run bá sọ̀rọ̀ àbátúndì kankan náà àwọn ìyàwó àwọn sàhábà tí a máa lò ó ṣùgbọ́n àgbọ́yé wọn ni pé tọ́lọ́run bá fẹ́ pa òun láṣẹ ó sì pa gbogbo mùsùlùmí láṣẹ àwọn ibì kọ̀ọ̀kan tá a bá fi wá rí ẹ̀ ni pé à ó ní ẹ má wo nǹkan ṣe ń di eléyìí àwọn mọ̀ pé bí ẹnìkan nìyẹn ẹ dákun tó clear so Abu Yusuf òun ní òun ò fara mọ́ sí ọ̀rá pẹ̀lú pé aṣáájú ẹ̀dá lọ́wọ́ bá yọ̀ bẹ́ẹ̀ fún òbí fún àlùmọ́ agbàgbọ́ pé ó lánìyàn rẹ̀ ṣùgbọ́n ṣe lè ṣe. nà kára lọ síbi báwo gan wọ́n ṣe máa ń fi sọ̀rọ̀ pọ̀. wọ́n ní àwọn ọ̀nà náà méjì gbà tí ó pọ̀ púpọ̀ ó lọ bí oríṣi mẹ́fà ṣùgbọ́n a fẹ́ fi ìkan kọ́ wa nínú ẹ̀ tó dẹ̀ jẹ́ pé òun náà ó fẹ́ ẹ̀rọ ẹ máa gbọ́ wọ́n ní ẹni tó bá ní ìdí wa lọ́sọ́jú ogun yẹn tó bá di àsìkò òun á pín àwọn ọmọ ogun sí méjì tàbájẹ́ bíi hundred rẹ̀ náà ní fifty ẹ̀dúró báyìí ẹ máa fèsì àwọn ọ̀tá àwọn fifty yẹn wọ́n á bọ́ sẹ́yìn tó ti àwọn fifty yòókù ni mo ń sọ yìí o fifty kan fèsì ọ̀tá kíkì yòókù wọn á bọ́ fẹ́rí ibi tí wọ́n ti fẹ́ kí òun káwọn tó ń pè fọ̀bá yẹn wọ́n máa ṣọ́ ẹ̀yìn fún wọn. àmọ́dé awa kábàrà wọ́n á ṣe ìkọ́mà wọ́n á tòun wọ́n á ṣe ìkọ́mà wọ́n á ṣe kábàrà bá a ṣe máa ṣe fún un nọ́ọ́málì. kọ̀ọ̀ràn kó wá kírun olóko mẹ́rin á wá kí òpó méjì bá a ṣe máa ṣe fún ìrìn àjò ó ti yẹ yín sábà wá tú òkú méjì yẹn àwọn tó kí òkú méjì yẹn wá wá dìde lẹ́nu yẹn sábà hmm. dìde kálukú wa wá lọ kọ̀m̀pìtì irun tiẹ̀ ládàkí àwọn yòókù wọn á wá wọn á wá ọ̀dà yẹn kìkà tó alẹ́ kí wọ́n ní يفتح الإمام بهم الصلاة ويصلي بهم ركعة أو ركعتين ثم يثبت قائما ويتم يفقدون به وينصرفون وجاه العدو وتأتي الفرقة الأخرى فيصلي بهم ما تبقى فإذا جلس التشهد قاموا وأتموا صلاتهم so ṣe mọ̀ pé àwọn tó kí méjì lẹ́yìn ẹ̀ àti ní káwọn lọ parí fún wọn na ìmáàmù tó wá ń kí ìrun fáwọn second group ó ti fi rákà méjì ṣàgbà wọn àbí tóun náà bá ti wá kí rákà kẹrin sí ẹ̀ tó jẹ́ ìkejì tiwọn òun á jókòó tó ti yé láti ṣe tẹ̀sẹ̀hùd á wá retí pé kí wọ́n kíráka méjì tiwọn tó bá ti wá fi pé á wá sálámọ̀ àwọn náà sálámọ̀ mo rò pó clear now ẹ̀ẹ́rì àǹfààní kan náà wọ̀nyí ìmáàmù tó ti kírun ti ẹ̀ lórí rákà kẹrin ó jókòó lórí tẹ̀síágùn kò sálámọ̀ àbí ìgbà tá à ń ṣàlàyé pé ẹni tó fẹ́ kéwòn ìṣáì lẹ́yìn onírun maghrib táwọn àfáà ní alẹ́ ti bẹ́ẹ̀ ẹlòmíà máa wò pé irú ìsọkúsọ wò nìyẹn ẹ̀rí ń sìn wípé tí ìmáàmù no ẹni tó fẹ́ kéwòn maghrib lẹ́yìn oní ìṣáì aṣọ wa ní àwọn àfáà ní tó bá kí mẹ́ta yẹn ó láǹfààní tó bá wù ú ó máa retí kí ìmáàmù kí ìkẹrin kó sálámọ̀ kó náà wá sálámọ̀ ó dẹ̀ láǹfààní tó bá wù ú kó sálámọ̀ kó wá múra káàkan wá pẹ̀láníyàn ìṣáì náà mi máa sọ pé kó jókòó lórí tẹ̀sẹ̀wùd kó máa retí ìmáàmù yẹn ó gọ̀ létí ẹlòmíì wọ́n ní ah, irú òun wo nìyẹn a rí nínú ìṣàmẹ́dìndínlẹ́sìn yìí pé tòun ti pòun ti délẹ̀ ó ń retí àwọn tí ò tí ì délẹ̀ pé kóun wá sálámọ̀ kí wọ́n bóun sálámọ̀ so mẹ́tọ̀dù kan nìyẹn eléyìí rọrùn gbogbo oyin lè máa rántí bá a ṣe ṣàlàyé yìí àbíbẹ̀ ẹ̀kọ́ mi so ìgbàkígbà tí wọ́n bá wà nínú ìjáyà eh, ọlọ́run máa máa fi àìbalẹ̀ ọkàn má fi dán wa wò eh, àwọn tó dáa jù wá lọ eh, ó fi dán wọn ṣùgbọ́n kò fẹ́ ká máa tọrọ ogun kódà bí àti ẹlòmùn fẹ́ kúkú ṣàhádà náà ànábì ò fi kọ́ àti ká máa tọrọ kógun ó ṣẹlẹ̀ àti ká máa tọrọ ikú ṣùgbọ́n tó ń fa ìtọrọ ẹ̀ tó bá dé ó ní ká dúró ká jẹ́ kí ẹ̀ ìmánì ká ti ọlọ́run ọba ó hàn nínú àìmáa sá lójú ogun so abẹ ọlọ́run ọba ẹ̀ ìbáyìí tí a máa lè sọ ní alẹ́ yìí ẹ̀hún náà ní ẹgbọ́ yìí tó bá di alẹ́ ọ̀la alágbára ọlọ́run a máa tẹ̀síwájú níbi tá a gbé hàn jọ yìí sáré tó ní bẹ̀rẹ̀ number one number two number three number one. aleykum mú World Hijab Day. ẹ ṣeun eh, àwọn brother wa ń béèrè wọ́n ní the first of February tí í ṣe ìní àwọn ọmọ ìyá wa kan wọ́n yàn ní ọjọ́ hijab tí wọ́n fi enlighten àwọn èèyàn nípa pàtàkì hijab ṣóyé wa wọ́n wá ní táà bá wá lọ́mọ ṣá a lè gbà níyànjú pé kóun náà darapọ̀ mọ́ àwọn tí wọ́n fẹ́ jáde ṣe ìwọ́de láti fi pàtàkì hijab láti fi hàn torí nígbà náà máa ń ṣe ìwọ́de káàkiri láti fi ṣe enlightenment ìdáhùn ni pé no a lè ṣe bẹ́ẹ̀ ẹ̀dẹ̀ máa gbọ́ àlàyé àwọn àfà súnà wọ́n ní àfẹ́ kí mùsùlùmí ó máa wo àwọn nàṣọ́rọ́ ká máa wò wọ́n kọ́ṣe ibi tó jíṣẹ́ ńlá kórìíra ká máa wo nàṣọ́rọ́ àwọn kẹfìrí kọ́ṣe dé nígbà tó pàṣẹ pé ká máa wọ bàtà kírun ó ní ẹ ṣe torí pé àwọn kì wọ bàtà kírun ìyẹn àwọn ti ìgbà wọn nígbà tó ní ká máa gé ká máa dín irun mú kù ó ní ẹ ṣe torí pé àwọn yahudi máa ń fi tiwọn sílẹ̀ yàtìtì nígbà tó ní táwọn obìnrin wọn bá ń ṣe háyébọ̀ ká má pa wọ́n tì àkànlé ní fọ́ọ̀n ni ṣùgbọ́n a lè romance wọn a lè hug wọn a lè bá wọn jẹun ó ní ẹ ṣe torí pé àwọn yahudi wọn máa ń pa wọ́n tì ní ó tún wá fi yíwa yí pé gbogbo ìṣe téèyàn bá mọ̀ ọ́n mọ̀ ṣe láti fi jọ kèké ọlọ́run bínú sí ìṣe yẹn a rí i pé mímọ yan pàtó ọjọ́ kan pé ọjọ́ báyìí la fẹ́ fi máa ṣe ayẹyẹ àbí ìpeni sí pàtàkì nǹkan báyìí tó dẹ̀ pé nǹkan yẹn ara ẹ̀sìn ni àwọn tọ̀hún ló máa ń ṣe wọ́n ní father's day àbí wọ́n ní mother's day àbí bẹ́ẹ̀ kọ́ ni wọ́n ní teacher's day àbí ẹ̀sìn fi kọ́ wa pé ìyá ilẹ̀kùn àjẹ́nà ni ojoojúmọ́ ni mother's day fún mùsùlùmí bàbá ilẹ̀kùn àjẹ́mẹ̀ ni ojoojúmọ́ ni father's day hijab ohun tá a fẹ́ ká máa sọ̀rọ̀ ẹ̀ ní lemọ́ lemọ́ lemọ́ ẹ̀rí pé láàrin ìṣẹ́jú mélòó kan sìn mo ti sọ mi ò wulẹ̀ wò pé ṣé hijab day ni ṣé hijab day kọ́ ṣùgbọ́n nígbà táwọn èèyàn ti jìnnà sódodo ẹ̀sìn àwọn nǹkan táwọn kètòrí bá wá ń ṣe a máa wá jọ wá lójú pé ó kéé ẹ̀jẹ̀ káà náà mú ọjọ́ kan kó jẹ́ sọ̀láàtì day ṣé sọláàtì day wà kò sí sọláàtì ló pàtàkì jù ní ìbádà kí ló ṣe tẹ́ẹ̀ níyẹn tó ṣe rí gbogbo ìṣe yẹn bọ́lọ̀n bá ti ní kí béèrè máa lọ́bẹ̀ á máa ṣàlàyé ẹ̀ yín tó bá yá a máa ní fasting day zakat day bí wọ́n ṣe ní valentine day wàláhì wọ́n fi ń kọ́ṣà àwọn kékeré ni ẹ̀sìn tiwa ó fi kọ́ àti gbogbo ń tọ́lọ́wọ́ bá ní kànáàbì fi jẹ́ fún wa each time tàbá ti ń dára wa lẹ́kọ̀ọ́ a máa fi pàtàkì ẹ̀ a máa fi mọ àwọn èèyàn wa so ká má bá wọn lọ́wọ́ sí yẹn bá níyàn wọn tiẹ̀ ṣe lè wù kó dáa tó a máa sọ fún ọ pé kì bá jẹ́ pé ká yan ọjọ́ kan láti máa fi ṣe tó bá ní ìdí ni àwọn ẹni ìṣáájú wọn á ti yan ọjọ́ tí wọ́n máa fi ṣe àwa bá pálapàla yẹn àbá wọn mo rò kó clear الحمد لله question number two عليكم السلام ورحمة الله وبركاته نعم نعم بين واقع اليوم نعم Okay. wọ́n lọ gbapò eh, ok ok ok ok um, definitely àwọn tọ̀hún ò ní kúrò ní post wọn títí táwọn eléyìí tí wọ́n á fi lọ replace wọn ṣóyé but a sọ pé wọ́n máa complete irun yẹn ládàákí eh, ó mì pé nígbà táwọn ẹbí kìkí méjì yẹn ó máa farabalẹ̀ tí wọ́n complete méjì yẹn wọ́n á dìde wọ́n á lọ gbapò fáwọn tó ń fèsì àwọn ọ̀tá káwọn yẹn tó wá wá wọ́n tó wá bá ànábì kí méjì yòókù ṣúklíà alhamdulillah ok alhamdulillah aleykum salam ṣẹ́yìn nọmba three ẹ̀ ní nọmba ok oya kó jẹ́ last question torí eight fẹ́ lò. Thank you. naam wọ́n ní téèyàn kan bá wá pè wá gẹ́gẹ́ bí oníṣẹ́ ọwọ́ ó wá sọ fún wa pé wọ́n nídìí oníṣọwọ́ níbì kan káwá bá wọn ṣiṣẹ́ yẹn àwa wo iṣẹ́ yẹn àmọye tó tó ẹni tó wá pè wá wá ní ẹ má sọ fún wọn pé iye yẹn lẹ fẹ́ gbà o ẹ fi báyìí kún iye tẹ fi kún yẹn tòun ni àbí ṣójú wọn ló ti ń sọ àbòsí ni tó bá jẹ́ kó fẹ́ gbà á nígbà tó máa jẹ́ halal kó sọ lójú wọn pé ohun tóun fẹ́ gbà fún dààmú tóun bá yín ṣe òun lòun ní kí wọ́n fi kún owó iṣẹ́ yẹn ṣe àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ó pọ̀ nínú nǹkan tí à ń bẹ ọlọ́run kọ́lọ́run jẹ́ kárí àdánù nínú ìṣèwánlẹ̀ wa mo bá yín dúpẹ́ fọlọ́run pé ẹ̀yin ti gbàgbọ́ yé pé kò tọ́ tó bá máa tọ́ ẹ jẹ́ n sọ bó ṣe lè tọ́ fún yín tí wọ́n bá ní àáfàá afún ẹni contract báwa tún dẹ́nì yìí ṣe ṣé ń gbọ́ mi dáadáa òun ni wọ́n fún ní contract òun ló wá lọ wá oníṣẹ́ wá oníṣẹ́ tó ń rí tó máa ṣe yẹn kò ní bá àwọn tí wọ́n ní generator sọ̀rọ̀ kò sí nǹkan tó kàn án pẹ̀lú wọn tí ẹ ní pé ẹni tí wọ́n fún ní contract tó tún jẹ́ ìṣe òun ló pe òun tọrọ ni wọ́n gbà ní o sísì ni o kò sí ní tó kan ẹni tó ṣe gen ó ṣáàjì contractor contractor ṣáàjì ẹni tó ní iṣẹ́ but eléyìí tẹ́yìn sọ yìí kò fẹ́ kó hàn fáwọn tí wọ́n ní kó lọ mú òṣìṣẹ́ wá pé òun gba nǹkan ó tiẹ̀ lè wá jẹ́ pé tẹ bá wá ṣe tán lẹ́yìn tó bá gba tọwọ́ yín á tún wá sọ fáwọn náà pé òun fẹ́ gba nǹkan lọ́wọ́ wọn èyí tó bá ti ń jọ bí eléyìí ẹ má bá wọn lọ́wọ́ sí i ó lè jọ bíi pé èèyàn máa lùzì iṣẹ́ àbí ọlọ́run ní Eh, aṣ-ṣaytan ya'idukumul faqr aṣ-ṣaytan ni ó máa fi òṣì dẹ́rùbà yín kẹ́ ẹ má bàa lè dúró ti òdodo ṣùgbọ́n ọlọ́run ọba tó yín tíṣẹ́ kan bá lọ ọ̀kẹ́ àìmọye ọ̀nà míì lọ́lọ́run ọba tàbí ti yín ṣẹ́gbọ́ barakallahu fikum káfílẹ̀ ṣe eh, the last question subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu